أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الله سبحانه وتعالى أكبر الجنة رحمه الله صلى الله عليه وسلم عليك وما قال عن سنة àtàwọn ará ní àti sallallahu alaihi wasallam àti gbogbo àwọn tó wà lórí ìlànà àti sallallahu alaihi wasallam ẹjọ́ ìjà ìgbéyà àti gbogbo ìdíjọ́ wa ìlú tí àtúntò wa káàkiri ìgbàlódé àti ìlú ọ̀rọ̀ àti ìwà ní ọmọdé nàìjíríà. lórí nínú oṣù ọ̀nàmá ti ọdún ọdún tuntun. a tẹ̀síwájú lórí àlàyé tí a bá bọ̀ nínú tẹ̀síwájú Kùránì láti inú sọ́lọ́dún ìlú ibi tí a ti dúró lánàá ọ̀la ni ìgbọ́lọ́ náà bá ìlú ọ̀la ó sọ pé iná ìdàgbé ní apáta ní mọ̀mìnì ìlàwọ̀ ní mọ̀mìnì àti ìmọ̀lá ní ẹgbẹ́ ìwò pàlàmù àbáàbù jahannama pàlàmù àbáàbù hàlì. ọlọ́run bá ìlú ọ̀la ń sọ pé iná ìdàgbé ní apáta ní mọ̀mìnì wọ̀lmọ̀mìnì àti dájúdájú àwọn tí wọ́n ti fi náà àwọn mọ̀mìnì lọ́kùnrin àtàwọn obìnrin lóbìnrin àwọn tó ń kó sí nàbà wọn àwọn tó ń kó wàhálà bá wọn àwọn tó ń fi àjẹ wọn àwọn tó ń múlẹ̀ mọ́ wọn àwọn tó ń fi sùtà fún wọn ní ìdíje ọlọ́run bá lè jọra wọn ní ìpadà bẹ̀rẹ̀ lẹ́gbàá tí wọ́n tún gba àwọn tí wọ́n ti tán wọn ò wá tún أي ثم لم يرجعوا إلى الله وزي مدى تصدر الله سبحانه وتعالى وسوى به وبالقجاز وجه الله بارك له الله بارك له فلهم عذاب جهنم ولهم عذاب الحريم أو أي ìyà tí tó bá jẹ́ òkúta ìyá náà òun náà ni ìyá jáà náà ọ̀làmù àdáàbò àrí òun náà lè yàtí ó ju wọn nítorí pé nígbà táwọn náà fi wà láyé wọ́n ju àwọn ìlú òdodo wọ́n ju wọn ná ẹ̀yìn àwọn onímọ̀ nípa dọ̀tíl wọ́n ní áyà yìí inú àwọn áyà tí ń sàpẹrẹ bọ́lọ̀wọ́ bá lè fẹ́ láti ní sùúrù tó yìí gbogbo bẹ́ẹ̀ ni gbogbo ìyà tí wọ́n fi jẹ́ àwọn ìlú òdodo tá a fà sọjá fún àwọn aláìní yìí wọ́n fi wọ́n sínú wọ́n sì wọ́n wọnú láláàyè wọ́n sì wà ń bẹ báyìí tí wọ́n fi ara wọn wọ báyìí sí àti kíná sì jó wọn tẹ́lẹ̀ fi bọ́ lọ́rùn wọn. òní wọ́n ti wá sí tó yìí ọlọ́run bá níkẹ́ ọlọ́run wá sọ fún wa pé ẹ̀ẹ́dẹ́rẹ́ àforíjì o. ọlọ́run bá níkẹ́ ọlọ́run sọ fún wa pé òun ò lè gba tuntun bá wọn nígbà tí wọ́n bá ṣe tán láti tún wa lọ́sọ́dọ̀ bá níkẹ́ ọlá

ẹ̀ka tí wọ́n ń pè ní tawba tọ́lọ́mọba àdìsọ́lá ń pè wá lọ síbẹ̀ nínú àyà mi nínú al-Qur'an àdìsọ́lá ní yá amanu tubu ila Allahi tawbatan nasuha àtútúbá ó jẹ́ pé òun náà ni ìtúbá tó mọ́kànlá tọ́lọ́mọba àdìsọ́ ọlọ́gbà àwọn onímọ̀ ní agbọ̀dọ̀ rí májẹ̀mú márùn-ún bẹ́ẹ̀ tuntun bá tọ́lọ̀ ọba àdékẹ́ ọlọ́gbà agbọ́dọ̀ rí májẹ̀mú márùn bẹ́ẹ̀ májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni al-ikhlasu lillah wọ́n ní òun náà ni kásáfọ̀ máa tuntun bá wa fún Allah subhanahu wa bí a yẹ kúnà alhàlìlú lil-insani ala tawba bí a yẹ kúnà alhàlìlú lil-insani ala tawba ọmọ láyé subhanahu wa ta'ala ọ̀hún náà nìkó jẹ́ pé in tó gbé èèyàn tó fi mú kó fẹ́ tó bá ọ̀hún náà ní pé ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala ni kí ló mú tó bá kó jẹ́ pé ẹ̀rọ ọlọ́run bá lè fi ọlá náà ló bá a tó fi fẹ́ tó bá wọ̀rọ̀ jẹ́ agbáwá yìí kó òun náà ló fà ló fẹ́ túbá kó má jẹ́ pé torí pé ń wáyọ̀ náà àwọn kan òun náà ló fẹ́ lóun túbá pé àwọn òṣìṣẹ́ nǹkan ìbáyìí má wọ́n yẹ pé bẹ́ẹ̀rù ìyàtọ̀ àwọn kan fi jẹun òun náà ló fà ló fi wá ní túbá ilẹ̀ àbígbà tó jẹ́ pé agbára ti ká irú túbá yẹn yóò sí ìfúláṣí bẹ́ẹ̀ òun náà ní túbá àwọn mùnàbìkì ní màjì nígbàtí fi pé ọla bá lè jọ láti ṣe àmì pé báwọn ọmọ nígbà ogun bá jù lòun ti fọ́nká àwọn ti kéré lóhun tí gbogbo èèyàn máa rí sí pé à báwọn ti pọ̀ tó yìí kò ní lórí rẹ̀ ẹ̀rú bá àwọn náà kí wa lórí àwọn akẹ́kẹ̀ẹ́ tí wọ́n lọ bí ẹgbẹ̀rún anabi sallallahu alayhi wa sallam anabi wa bi allah subhanahu wa ta'ala ee tí bàbá mi káwọn ilé lórí èyí ọlọ́run fún oníjọ́ tó mọ́ ọmọdé nílẹ̀ o àwọn èèyàn tí ọmọ òun mọ́ máa tẹ̀wọ́ ní anabi wa bẹ̀rẹ̀ sí allah subhanahu wa ta'ala ọlọ́run bàrí ló ọwọ́ sọ àwọn màláíkà kalẹ̀ àwọn màláíkà wa pa àwọn mìíràn wọ́n wá bẹ̀rẹ̀ sí kíni wọ́n wá bẹ̀rẹ̀ sí pa àwọn tètè yìí á rí àwọn obìnrin wá jẹ gbà. ìbí ni lè máa kú ti bẹ̀rẹ̀ èdè kúkúrú pamọ́ sínú kéèyàn wá fi jáde wá fi láàbù síta ìbẹ̀rẹ̀ àwọn sọ́nà àwọn èdè òbí àtúntọ́nà máa wo àbíká sọ́kọ́ àgbà ìsìláàmù àbíká sọ́kọ́ àtúbà kò ní gbogbo àwọn tata àti sáà gbóhùn ti àwọn ìdílé òbí àmọ́ kò sí ìsìláàmù bẹ́ẹ̀ irun tuntun bá báyìí tí o bá ti sí ìkíláàsù bẹ́ẹ̀ fún Allah subhanahu wa ta'ala ọlọ́run bá lè jẹ́ ọlọ́run nígbà tó eléyìí òun náà ni àkọ́kọ́ ìgbésẹ̀ àkọ́kọ́ ìgbésẹ̀ tí yẹn bá fẹ́ túbá nítorí ẹlòmíì ó túbá nítorí káwọn ibà máa dẹ́gbẹ́rẹ́ káwọn ibà máa yìí káwọn yóò bá dáwọ́ lọ fún yá ó ti di pẹ́ǹtì àmọ́ wá ní ìdìnnà lọ́wọ́ àwọn èèyàn àwọn yóò bá dáwọ́ lọ fún ó ní pẹ́ǹtì torí kiri nítorí káwọn yóò bá dáwọ́ lọ fún àbáwọn èèyàn bú eré ìdílé àwọn ẹ̀kọ́ káàkiri ọwọ́ ajá ti gbà wá ní àá ah, òbí túbà ò láti lè bá a tẹ́kí ni láti lè bá a dá ìbú àwọn ẹ̀gbọ́ irú ilé ọlọ́ọ̀bá àdìsílá tó fún wa nínú Al-Qur'an ọlọ́ọ̀bá àdìsílá ní mọ́tíkà ní ìlú yìí ní àyàtà dúnìyà ẹni tó bá jẹ́ pé ayé ní wá ìtẹ̀gbẹ́ ayé yìí ń mú láyà rẹ̀ wà sí àtàhà àtàwọn nǹkan ọ̀ṣọ́ ayé àwọn nǹkan tí ń ṣe yòròyòrò láyé òun náà ló lé káàkiri díẹ̀ wá sí ilé yìí àmàlà ìhà ọlọ́ọ̀bá àdìsílá ní gbogbo wọ́n fi ha láàyò àtún ẹ̀ẹ́dáyé yìí àní kékeré àní sàbùkún wa àní kankan kù àní kí sábà ṣe kù ní dáadáa láyé àmọ́ ọ̀lẹ́sàn láyé náà nígbà tó jẹ́ pé ayé náà wákàtí ọlọ́ọ̀bá ti kẹlá wá ní ìkùdá yìí àmọ́ àwọn tá à ń sọ yìí sábà ti mú ọlẹ́sàn wọn sáláyé ọ̀lá ìkàlẹ̀ bí i àlẹ́ ìsàlẹ̀ tó bá ti jọ́ òkèdà sí àmà òun ní kankan ní tí ó gbàjú náà lọ nítorí àlùjánnà wọn wọ́n ti gbà àgbà tàbí wà láyé ẹ̀sán dáadáa tó ẹgbẹ́ pàlọ́dọ̀ ọlọ́run bá àlejò ọlá ti gbà so eléyìí ló ń tọ́ka fún wa pé àdémọ́jẹ̀mọ́ àkọ́kọ́ tẹ́ ẹ bá fẹ́ túbá kó o níbi gbogbo ẹ̀sẹ̀ tẹ́ ẹ bá ń tẹ̀ ó jẹ́ inú tóbi jù ní nínú àwọn ẹ̀sẹ̀ òun náà lẹ́kọ̀ọ́ kò fẹ́ fi ẹ̀kọ́ lẹ̀ àbọ̀ fẹ́ fi mídíà lẹ̀ kò fẹ́ fà àwọn kàbá yìí àwọn ẹ̀sẹ̀ ńláńlá kò fẹ́ fi lẹ̀

àwọn ibi tó ti tẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run bá àdìjọ́lá kó máa sàbámà àbámà náà rí pé áá ìbájú sí i mo ti wá sí ìlú kaba yìí kó máa wá kábàámà pé áá ìbájú sí ìlú kaba yìí wò. ìbájú sí ìwé ìtẹ̀tọ́ tó báyìí ìbájú dáadáa dáadáa lẹ̀ sínú ẹ̀sìn ìbájú sí ìdíyà yìí sí ìtàwọn ìyàtì láwùjọ kó máa wá sábà máa rẹ̀ pé ìbá ti délé ìbá ti délé kí náà yóò máa bàjẹ́ mo sì máa kábàámọ̀ lórí ẹ̀ tó a irú eléyìí inú tí ò bá ti sínú tútú bá ike yẹn kábàámọ̀ olùwájú pé èèyàn tó wá ní gbogbo àwọn aburú èèyàn wá rántí rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú báyìí ikú tí ìfẹ̀jà bá kú

nígbà tó fi ń ṣe ìranù iná òkú kọ̀ọ̀lẹ̀ tó má tó fi ọlẹ̀ náà ó tún máa wéwà àwọn ní pé respect tó bẹ́ẹ̀ ah respect mi so irú eléyìí ní ó kábàámà gbọ́dọ̀ kábàámà níbi gbogbo àwọn ọ̀sẹ̀ bá ti láburú kó o máa kábàámà lórí ah mo ṣe yìí kálọ́ ní ilé bẹ́ẹ̀ tí ò bá ti ti májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì náà tí ò bá ti bẹ́ẹ̀ à lọ́lẹ̀ mọ̀ yìí kékeré lọ́lẹ̀ mọ̀ pé túbá tó túbá yìí à túbá tó tara rẹ̀ túbá tí ọlọ́run bá àlejò ọlá tí ò ní ìjàmbá ti pẹ̀lú túbá wà mọ́ tí ò bá ti ti ìrẹ̀lẹ̀ yìí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú májẹ̀mú tútúbá òun náà kó ti gíní alìkìláàrù alìdàm òun náà ní kó síwọ́ kò ní bí ẹ̀ṣẹ̀ wọn tó ń sẹ́ tó wá sọ tó bá kò bẹ́ẹ̀ ó mú òkú bí àbọ̀ oníṣìí ààbò padà wá lọ́la ẹjá tó bá lónìí àìbá máa ìdílé dé mọ́júmá nígbà fún wá jí sáyé ó tún wá rí pé ikú òde ó tún wá mú bẹ́ẹ̀ ó tún wá bẹ̀rẹ̀ sí kiri ó tún wá bẹ̀rẹ̀ sí ó tún pọ̀ nípa lórí ìlú ẹ̀sẹ̀ bẹ́ẹ̀. ìwé lẹ́yìn ní ṣe ń bá lọ́wọ́ àti àwọn ọ̀gá ìwé àwọn ọ̀gá ló ń bá tẹ̀síwájú àwọn ọ̀gá báyìí lálàáfíà ní ìgbàdí Wọ́n ní ẹ̀yin tẹ́ kẹgbó wa wọn sí ìdí yìí. Ẹ̀lọ́. Okay, okay. Okay, okay. ọlọ́ọ̀bá lè gbọ́dọ̀ fi pàṣẹ báyìí nítorí pé kí ni nítorí pé kò fi ẹ̀jẹ̀ wúlẹ̀ ẹni tó sábò sí àbáwọn ìtẹ̀sí ṣe láàrin ilẹ̀ àtọ́lọ́ọ̀bá àdìjọ́lá ẹ̀ ń ṣe pé láàrin ilẹ̀ àtọ́lọ́ọ̀bá àdìjọ́lá náà ọ̀wá kú bẹ́ẹ̀ ó sì wá tún bá ní ojúmọ́ ẹ̀ ó sì sì bá láàárọ̀ ó tún ti rọ̀lẹ́ ó sì tẹ̀tẹ́lẹ̀ irú eléyìn ọlọ́ọ̀bà lè jọ́lọ́ nípa túbà rẹ̀ kátọ́mọ́ wa sọ pé àwọn tààràbà ní àwọn èèyàn kan tí wọ́n ní sẹ́yìn ti bá nǹkan bẹ àti ńláńlá ni lẹ́yìn kiri àbẹ́ tó bá kú tó bá ti sẹ́yìn ti tó bá ilé parí xidima rẹ̀ yàtọ̀ tó ṣe bọ̀ yìí sí náka àti wọ́n ní kọ́dà kó máa tún gbé èèyàn kọ̀ ọ̀kan lórí báyìí kọ́dà ọlọ́run ní kò rí ẹ̀dá mọ̀ yóò túbà ò lélẹ́yìn àwọn túbà àwọn ojú nínú àwọn ó ti ṣe túbà ń kalẹ̀ ó lè wá máa lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni túbà máa wáyé lẹ́yìn ẹ̀sẹ̀ ni nínú òfin ọlọ́ọ̀bà àdìgbọ́lá àwọn fẹ̀sẹ̀ lẹ́yìn àmọ́ ó láwọn ti dé ni wọ́n ti pariwo túbà ẹ̀ o ti o ti wà gbogbo tó bá wọ́n máa ṣe o ti gba sàtífíkẹ́tì inú àwọn ọmọdé ọmọdé bá òun náà ni àdáàbùmọ́ àdáàdánilẹ̀ áwùdásí ìdàdàmù òun náà ni kí ìwà ti kí ìwà dáàmù rí òun náà ni kí ìwà pín ní nínú ẹ̀jẹ̀ kí pé òun ò ní padà sí ẹ̀jẹ̀ ẹ̀ má ẹ̀ẹ́dì bá òun ò ní padà sí ẹ̀jẹ̀ owó tó bá tẹ̀yìn bá ní lọ́kàn ti pé fúngbà díẹ̀ ní o àgùnbọ̀ irú àwọn tó bá táwọn ẹ̀sùn bá gbà lọ dáná yìí tẹ́ bá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọdẹ ọtí nìsí ẹ mọ̀ fún àwọn mùsùlùmí pọ̀ ní àwọn onímọ̀ yìí ilé ọjọ́ dání tẹ́ bá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ilé atẹ́wó ibi wọ́n ti ń ṣe ìrànlọ́sí ṣe ìsìn náà ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ló ti kéde yóò bà ní ẹni bàbá àwọn tí ń ṣe ìranu bẹ́ẹ̀ yìí àwọn mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sẹ́ẹ̀ bá débi àwọn àyè ìranu lóríṣiríṣi ẹ mọ̀ ní kéde ò bà kí ló bà wọ́n ti kéde wọ́n ti wọ́n ti gbọ́dọ̀ dé fún ọ̀rọ̀ wọ́n ti túbá fún Ramadan tó túbá fún Ramadan ní ìgbàlá wọn túbá fún Ramadan wọ́n ti ju Ramadan bẹ́ẹ̀ ni àwọn nǹkan mí náà bẹ láwọn èèyàn tiẹ̀ tó ta akẹ́kẹ́ fún òfin ilé wọn àwọn jálà tí òfin jálà sílẹ̀ nínú ojú òun ìfá gbúdà wọn bí wọ́n ti dá ìdúró lọ wọ́n dá ìdúró lọ àwẹ̀ náà wọn ò tún bá kú bẹ́ẹ̀ ẹnu máa dé ẹ̀rú náà lè máa bá dé ọdún mọ́bẹ̀ẹ́ni máa jó òkan náà àwẹ̀ láàrín bàbá àtẹ́gbèdè ẹgbẹ́ pa wá ní ìwẹ̀ nínú àwẹ̀ ẹ̀wẹ̀ lè ìwẹ̀ lè máa jó òkan láàrín àbí kọ́ mọ fáìlì ẹ̀jọ́ wájú láyé bá lọ́tà wọ́n àwọn onígbà tó lè bá mìtì àwọn yẹ̀mí wò àwọn tí wọ́n yẹ̀ lọ́wọ́ wò àwọn adúgbà àwọn aláwo tí wọ́n pèrè àwọn láàbá tí wọ́n ní yé pẹ̀lú abẹ́bẹ́ àwọn yìí kò tẹ̀ kalẹ̀ túbá tọ̀kí aláǹfààní àrẹ̀ tí wọ́n láwọn bá kí láǹfààní ìwọ̀n tí wọ́n láwọn bá ó yẹ pé wọn ò lè túbá kó o níbi àwọn ẹ̀sẹ̀ tó ti kíni àwọn ẹ̀sẹ̀ tó tó gba kọ́ọ̀kì tó tó gbé ìjáde kó lè ṣe àdínú ẹ̀sìn náà ọ̀bà ìjọba ó tó gbé ìjáde kó lè ṣe àmì abẹ́mọ̀ tó ká máa lẹ ìwé ó tó gbé ìjáde kó lè ṣe ní abẹ́mọ̀ tó ká máa lé oúnjẹ ká máa lé pàrọ̀ ẹ̀ ká máa lé òun ká gbọ́ àwọn ọmọ yìí ká máa kọ́ bọ̀ bí àbá mi bá mẹ́nu lọ́pọ̀ báyìí ẹ̀ bẹ́ẹ̀ bá tẹ́lẹ̀ ẹ̀rù ní ìgbà ìlàbá ó ní yàrá kan tó darí ọdún kò bẹ́ẹ̀ yóò ta sọ sílẹ̀ bá ta sílẹ̀ ta pa sí ẹjọ́ ta lórí sílẹ̀ ìdíjì ìwé ìdíjì ìwé àgbọ̀nrín ìwé màálù gbogbo ẹ̀ gbogbo ẹ̀ tó rọrùn sí ìjọ àdúgbò káàkiri ó ní èrò ìdíjì ìdíjì ìdẹ́bí àkábá irú ilé náà ni tí ti ló ń gbà rẹ̀ ó sì ti yí padà rẹ̀ ó sì fi àyè rẹ̀ èyí tó tún bá kú ní gbogbo àwọn ọ̀gá báyìí èyí tó padà kọ́ máa sábà wà ní gbogbo tó ti lábúrú ipò ní padà sí ẹ̀rọ òun tó bá tẹ̀ bá tó bá gbé abílẹ̀ lágbà díẹ̀ ẹ̀ irú májèkú túbá yẹn májèkú òsì ìdíkìrì májèkú túbá tọ́lọ̀ wà ní ọlọ́ gbà ìgbélára rẹ̀ òun túbá òun

الدولة في الوقت الذي يقبل فيه التوبة ọ̀nà ni kájúbá ní àsìkò tó jẹ́ pé ọlọ́run bá nígbà àwọn àlùmí ìjọ bẹ̀rẹ̀ ọlọ́run àìsọ́lá ní ìgbà tí bá lọ́wọ́ rẹ̀. ọ̀nà àkọ́kọ́ ọ̀hún náà ni ẹni láti dúró ní ọ̀rọ̀ nígbà tí bá lọ́wọ́ nígbà tí bá lọ́wọ́ ní ìjọ ní báyìí tí ò kọ́ kàn án. òṣèlú àtàrà ìjọ ní ọ̀rọ̀ tí ìbáwá ìjọba ìlú rẹ̀ sí ẹ̀sẹ̀ ìgbà wọn irun tó báyìí ọlọ́run àdìjọ́lọ́ rẹ̀ gbà ọlọ́run àdìjọ́lọ́ sọ fún wa nínú àdúrà ààrùn ó ní wàlẹ́ ìtàfi táwọn ọdún ní ìlẹ̀lẹ́ ìnàyà àmàlú náà sẹ́yìn ààrùn حتى إذا حضر أحدهم الموت قال إني جوز الآن ọlọ́run àdìjọ́lá ní tútúbà òsì fún ẹni tó jẹ́ pé ó ń ní wọ́n jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ yìí ó kó àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá jọ àbí tó àwọn tó jẹ́ pé òun náà lè ṣe ọlọ́run bá lè láti kò sí tó bá gbogbo àwọn ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi lórí nàrà hátà ìlà àdọ̀rọ̀ àhàdà òun ìmọ̀ òun títí ìgbà tí wọ́n wọlé tọ̀ ọ́ ó ti kú ikú náà ti ó ti mọ̀

òun náà ní tútù bá fìlà áwù ẹ̀wọ̀n ní fìlà áwù náà ṣe awụ ní fìlà áwù náà ṣe láyé ńlá àwọn ẹ̀sẹ̀ tó sọ pé alẹ ọkùnrin kò lè àlà ó bá dé pé bá tó ga jù ọwọ́ àti bá àwọn tí wọ́n ń dẹ́kun ẹ̀ àwọn tí wọ́n ń ké lọ́wọ́ pé máa ọlọ́run bá ní kẹlá nígbà ló máa fi oníwájú kíni oníwájú ẹ̀sìn fi àgbẹ̀ wọn ẹjọ́ ọba ní kẹlá fún wa anábìwá mọ́tà àríṣàlá oníwájú kíni oníbẹ̀rẹ̀ sí jẹ́ òye ó fẹ́ pàdé ní mọ́tà àtàwọn ẹ̀jọ́ yìí ọlọ́run bá ní kẹlá wá sí kíni ọlọ́run bá ní kẹlá wá fi ra rẹ̀ náà

nísìnyí nísìnyí ló ti wá lọ́wọ́ bẹ́ẹ̀ bá níbo ló wà láti ọ̀yọ́ àgbà tí wọ́n ní pè ọ́ tí wọ́n mú àyà wá tí mú òjìṣà wá bọ́ tí wọ́n náà sọ̀rọ̀ lé káwọn òkùnrin jáde ẹ̀ òjìṣà tún borí àwọn òkùnrin amálẹ̀ síbẹ̀síbẹ̀ náà kò tún takú àlìhà nísìnyí ọlọ́run ti jẹ́ ẹni wọ́n fẹ́ àṣẹ ìtàkọ́ ó ní láti tó ti takú àṣẹ wáyé wàkúntà mi lọ lóko bíi lágbà tó ti balẹ̀ yẹ yìí ọba yé jẹ tán ọjà gbogbo lọ́mítà ọ̀pá àyọ̀ tó jẹ nísìnyí ọwá sọ pé kíni ọwá sọ pé ọbẹ̀ túbá tó látara di eléyìí tútúbá tó bá ti ní báwọn ọlọ́run ọba àlejò ọlọ́run nígbà eléyìí náà máa ń pè ní ẹ̀ńdàlù àyànà ẹgbàá tí wọn bá ti fojú ní pẹ̀lú ẹ̀ńdàlù bàbà nígbà tẹ́lẹ̀ bá ti ti kíni tẹ́lẹ̀ bá ti lókè tí bá ti lọlẹ̀ ọwá ní ara ah, mo wá ti túbá báyìí o ọlọ́run bá lè gbọ́dọ̀ ti ta túbá mu. eléyìí sábà ṣe èsì ìyàtọ̀ wà láàrin eléyìí àtẹni tó túbá lẹ́yìn ààrẹ ẹ̀yẹ́ lè túbá lẹ́yìn àwọn abalẹ̀ ìyá rẹ̀ ẹ̀ ó ti túbá kò lè rí ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ rẹ̀ irú eléyìí ọlọ́run bá àlejò ẹlọ́run kékeré yóò gbà tó báyìí abẹ́tọ́ bá jẹ́ pé ẹni tí lọ ní ti bọ̀ òun ní ẹ̀sọ́ tó wà nípa rẹ̀ ọmọ ànábì wá lọ́lẹ̀ ibẹ̀ ẹ̀wọ́ nígbàtà ànábì wá lọ́lẹ̀ ibẹ̀ ẹ̀wọ́ ànábì wá kọ́kọ́ sí àwọn òṣìṣẹ́ ìgbà ọmọ tó wà lórí ẹ̀ sàárẹ̀ ó wá wọ bàbá rẹ̀ báyìí ànábì bàbá rẹ̀ wá kọ́kọ́ pé gbọ́n tí àbúkọ́sí ń sọ mọ́ lọ́ba gba ìsìlámù ọmọ ìwà gba ìsìlámù gbà tó pẹ́ tó dé sa ọmọ bá jáde láyé alẹ́ sọ̀rọ̀ àwọn àlùsọ́lá wa sọ pé alhamdulillahi alladhi àǹkọ́dà òbí ilẹ̀ náà ọkọ̀ ọ̀pá alẹ́ ni a mo ti pẹ́ fọ́nà ọba ìjọra ọba tó fi mí ṣe sábà bí ìyọ ọmọ yìí kò níbi ẹ̀gbọ́n bẹ́ẹ̀ lé àtàwọn lọ́ọ̀lì bẹ́ẹ̀ ti sẹ́yìn òkú pàtó nínú orí ńlá látàrí ti fún lẹ́yìn kò lórí ìlọ fún lẹ́yìn kò lórí bẹ́ẹ̀ ìlọ fún ó tó ní kò orí ńlá tó ti fún òun náà ní pé ẹ̀sìn gbọ́lọ́gbọ́ ẹ̀sìn kọ́wá sí Islam ẹ̀ pàtó wá kí akó lára sí Islam ọ̀nà òfin lára bí ẹ̀sìn gba Islam wọ́n á yà wípé aláwọ̀ ọ̀gbà tí wọ́n sá àti ṣe kí ni wọ́n ti fi ẹni jẹ́ nítorí pé ìgbà míì máa ń wà ó jẹ́ pé ọlọ́run bá ti sọ ọlọ́run pé èyí sábà ní irú nǹkan bá wọn. báyọ̀ lójú ọkàn sọ̀rọ̀ ẹlòmíì ni pé àbójì ó di mùsùlùmí ni ìgbà ni ẹ̀yìn tó bá bẹ̀ òní di mùsùlùmí rà tó bá wọn di mùsùlùmí báyìí báyìí báyìí báyìí ní ilé oṣù tó lè ti ó kàn já ilé ẹgbẹ́ nìkan. so inú àwọn nǹkan tí ọlọ́ọ̀bá àdìjọ́lá nínú àwọn tó ní sí ìgbàláyè fún wa ní àwọn tí ìbá ti mùsùlùmí ẹ̀ ń bá lọ sí kéde ká máa bẹ̀ wọ́n wò gbàtúbá gbàtúbá rẹ̀ wọ́n kí ti mùsùlùmí nìkan tàbá fẹ́ wò ní lọ ní ẹgbẹ́ ẹnu bọ́ẹ̀rọ̀ ọba àdìjọ́lá ní ìwà sábà kí tí òfin ní kéde tí òfin ní paná sórí mẹ́ta lọ́kàn tí ó fi túbá tí ó fi gbàgbé ọ̀pọ̀ àsìkò ẹlẹ́ẹ̀kejì tọ́lọ̀ ọba àlejò ọlá ìgbà tó bá ọ̀hún náà ni àsìkò tó ń bá ti yọ láti ti máa wọ̀ tó ń bá ti fi lè yọ láti ti máa wọ̀ kálọ̀ ní ìgbà ilé kò sí túbá máa wù nítorí pé anábì sallallahu alaihi wasallam anábì ní tó ń bá fi láti ti wọ̀ báyìí á gbogbo èèyàn gbọ́dọ̀ wọ́n láti ká sọ ìdá àwọn ìlódé yìí ẹni tí wọ́n ti sọ fún atẹ́lẹ̀ ìgbé yíò ní ó ti yóò yé pé áà òdodo ní ìgbà tí wọ́n sọ fún àwọn ìgbà ẹni gbogbo ẹ̀ láti bẹ́lá ilé ọwọ́ àtọ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ abálásìkò yẹn tuntun bá wúlò wọn àfẹ́ni tó bá ti kí ni àfẹ́ni tó bá ti gbọ́dọ̀ ọba àlejò alágbọ́ àsìkò yìí lọ́wọ́ bá lè kẹ́lá sọ fún wa nínú Suratul An'am àyà 158 lọ́wọ́ bá lè kẹ́lá sọ pé la yanfa'u nafsan imanuha lam takun amanat min qabl àsìkò yìí òun náà ni ìnígbàgbọ́ àbí dáadáa àwọn orí tó bá ti pẹ̀lú kíni dáadáa tó bá ti pẹ̀lú ìmánì rẹ̀ nígbà tó ní nígbàgbọ́ kò sí ìdáka méjì ó wúlò kò tútù bá wúlò láti tá a sọ yìí so àwọn eléyìí àwọn ni wọ́n jẹ́ mú tútù bá máa mú tó jẹ́ pé ẹ̀jẹ̀ tó ń tẹ̀lé tó bá wà láàrin rẹ àti ọlọ́wọ́ bá ní ìjọlá àwọn mọ́jẹ̀mú yìí àwọn tó bá jẹ́ pé láàrin rẹ àtọmọlàkejì rẹ ló tẹ̀ ó jẹ́ owó ọ̀nà owó rẹ̀ lọ́nà àbòsí ó gbẹ́sẹ̀ lé sí ààrẹ tó kó lágbára jùlọ ọfẹ́ tó bá ọmọlúwàbí ẹ̀ ọgbà ẹ̀tọ́ ẹ̀ nítorí kó lágbára jùlọ àbí kó dá ẹ̀tọ́ yẹn padà wọ̀ tí má jẹ́ fún àwọn ìgbà pé tó o bá fi dá ẹ̀tọ́ rẹ̀ padà fún oṣù tó bá kọ́ lórí ẹ̀tẹ̀ wọ̀ ọlọ́run bá lè jọ nígbà àbí kí má jẹ́ fún ẹlẹ́ẹ̀kẹ́ ìgbà owó ọ̀tún kí ni má jẹ́ fún yẹn òun náà ní kí ni òun náà ní rọ́dún àti òun náà ní kó dá ètò òkè àwọn ètò báwọn èèyàn fún kékeré kó dáàbò sí ẹ padà òtún bá ọba láti wá gba èèyàn láàyè ọba ṣe ń ṣe pé ó ti tẹ ó ti tẹ náà ó ti ó fi àyè kalẹ̀ fún wa pé tọ́ ọlọ́pàá àkọlùwà tí ó jẹ tó tọ́ amẹ́wàá tó ti ní ìlú ti bẹ́ẹ̀ máa àkọlù tó bẹ́ẹ̀ tó bá darí ẹ̀wọ̀n bá darí ẹ̀wọ̀n pẹ̀lú sí àti kárakára ẹ̀hẹ́ òjò ti bẹ́ẹ̀ máa tó wà tó wọlé ó ti túbà ẹ máa lọ. báyìí ní ìkàlẹ̀ fún wa látara látara pé nígbà tó wọ́n bá lẹ́jọ́ láwá parí ọ̀rọ̀ tàwọn ilé pakistan ọlọ́wọ́ bá lẹ́jọ́ láwá bọ́ sórí ọ̀rọ̀ àwọn òmìnir òkúrò pọ́lọ́ ní sàyínú àwọn kan bí àbábù yẹmí ni wọ́n àwọn kan bí àbábù yìí máa so ibi ìlànà ìkẹ́kọ̀ọ́ ipe táwọn sọ̀rọ̀ táwọn fi àwọn èèyàn balẹ̀ lórí àlìjẹ́ náà ẹ̀yìn ká sọ lórí àjẹ́nà àjẹ́nà bẹ́ẹ̀ ká máa sọ nípa ìdàgbé ilẹ̀ nínú àwọn ọ̀nà tí gbà fi sọ àwọn èèyàn rí súrà kanáà bá rẹ̀ ọlọ́ọ̀bà sọ̀rọ̀ nípa àwọn tí ó jìyà nígbà tí ó fi lé ó fi àwọn àjọ ibi ọ̀rọ̀ ó jìyà ó jìyà ó jìyà táwọn ló máa ṣe kí tí máa pé ọlọ́run ó àwọn ibẹ̀ làwọn yẹn ti di àwárí àwọn àyà wàáyé àwọn àyà ìdẹ́rùbà ìtàjẹ́ wù ìyá tọ́nà ọba àdìsọ́ láti báwọn yẹn ọ̀hún àwọn bá dímá ọ̀hún ni wọ́n fi di ipe àwọn olùkọ́dọ̀ ní kíni bí ẹ bá rí ìrí olùkọ́dọ̀ ní àyẹ́ bí á rí ìgbérí wọn bí làwọn ti sọ pé bí ẹ bá ti tẹ̀sẹ̀ ńlá ó lé ẹ̀

yóò sì máa ṣe kíni yóò sì máa ṣe ìtọ́lọ́wọ́ bá àlìkẹ́lá ní máa ṣe lọ́lọ́wọ́ bá àlìkẹ́lá ní máa sọ méjì papọ̀ nínú súrà kan tó bá pàtà àwọn ará níná tó bá sọ̀rọ̀ àwọn ará níná tó sọ̀rọ̀ àwọn ará níná náà káàkiri bá àtàlẹ́ kíni ibi ẹgbẹ́ náà ní tẹ́lọ́ lọ́wọ́ bá àlìkẹ́lá ò ìyá ń bẹ bá fẹ́ tó bá lẹ́tọ̀ sí bẹ́ẹ̀ ni tí ó ń pè ọlọ́run bá dìtẹ̀ lọ́wọ́ ní iná lẹ́bí na ámànà wà ámì sọ àlè hàn dájúdájú àwọn tí wọ́n nígbà tí wọ́n tí àwọn sọ máa dùn ọ̀dà àlà àwọn tí wọ́n tó ọlọ́run bá dìtẹ̀ lọ́wọ́ ámànà wọlé láàmì wọ́n gbà wọ́n tó hàn wọ́n dà àlà gbọ́ lọ́kàn soso wọn ò bá ń tẹ́ nípa pọ̀ máa lọ́ sọ hàn níbi gbogbo tẹ́tọ́ wọn bá àlejò láti wọ́n bá fún ìtànà lórí kápá ti dé wà bí olóríyá ti yìí wọ́n gbọ́ lọ́wọ́ bá àlejò ọlágbọ́ níbi olóríyá rẹ̀ níbi pé òun ìtànà ló lẹ́tọ̀ọ́ ká máa jọ́bù wọn ò fa akẹ́kọ̀ọ́ pípa pọ̀ máa níbi ìjọsìn wọn ò sì lẹ́gà láì tẹ̀ fáwọn èèyàn kíkà wọn tó máa pa àtúntà pípa pọ̀ máa lọ́ọ̀tù wọ́n pé orígun ìmáàlì wọn wọ́n nígbàgbọ́ sáwọn màláíkà nígbàgbọ́ tó lọ́wọ́ bá àlejò ọlá ní á ní sí wọn kìí sí gbàgbọ́ ní wọn yìí kìí ní wọn máa pe màláíkà nígbà tó bá ní sòrò àjíbíyá ní kàyá yìí àjíbíyá jábàlẹ̀ yá yìí kìí ní wọn máa pe àwọn màláíkà yìí kiri di ẹni tí wọn máa wọ́n ní gbàgbọ́ sí àwọn tí àtọ́nà ọba àlejò lásọ̀kalẹ̀ àwọn tọ́nà ọba àlejò ládàkọ̀ fún wa ní àbí tí ò dákọ̀ fún wa èyí tó sọ̀rọ̀ nípa rẹ̀ nípa ọdún wẹ́wẹ́ ni àbí tó kàn mẹ́nu bá lérèwé àwọn tí wọ́n gbàgbọ́ wọ́n gbà ìfọ́nà ọba àlejò lásọ̀kalẹ̀ àárín ọlọ́sọ àtàwọ̀rán àlèjì àtàbùrù ọlọ́sọ kalẹ̀ sọ́rọ̀ ìwà ìṣòro mọ́ta ọlọ́sọ kalẹ̀ wọ́n ti gbàgbọ́ pé gbogbo àwọn tíra yìí pátápátá láti gbàgbọ́ náà ọba àlejò láti rán ànábì sallallahu alaihi wasallam ti mú àlùkò àlè wá kò sí tíra kan tó inú gbàgbọ́ tá a gbọ́dọ̀ nínú wa ọ̀sẹ̀ tó wà ní ìjọ nílẹ̀ ìjẹ́ nínú bíbélì abáwọ́sọ̀ tàbí ọ wà ní àyà yìí dáadáa òun náà owó ẹ bá wọn táìsà bóòlù yóò ṣe wá sọ pé tó fi bu àyà kùránì yé o gbọ́ yé pẹ̀lú àyà mi bá kùránì má o gbọ́ yé pẹ̀lú àdìjà àdìjà láwà yóò sọ́dà àdìjà má o kẹ́bí sáàdìjà àdìjà láwà yóò sọ́dà o wá kẹ́bí ní bíbélì bíbélì tó jẹ́ pé àwọn èèyàn gan tí wọ́n kọ́ wọn sọ pé lẹ́yìn ọgọ́rùn-ún ọdún ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti bẹ́ẹ̀ lọ ẹ́ 400 years 600

òkè bí sáwọn tàbí àtẹ́bí ọ̀gbá ọ̀gbáyà kòrán ìṣe pẹ̀lú báwọn tàbí ti súnmá ọwá ní tẹ̀yìn bá fẹ́ bọ́ ọyé dáadáa àbíkó lọ sí kíni àbíkó lọ bọ́ ọyé pẹ̀lú ilé à ìtọ́jú ti ń owó àkọ́là mẹ́wàá ti máa ń sọ báwọn. wọn kúrò sàtọ̀ ọ̀rọ̀ àwọn àyè orí ọ̀kan nínú tàwọn tó wá mú lọ́bá ìdájú lọ bí àrẹ́sọ̀láwà rẹ̀ sọ́lá pé àrẹ́bí yá múta àwọn ikú àdẹ́ẹ̀sẹ̀ méjì ni alùbáàdì yẹ òbí òtó ni kí lẹ bẹ́ fi àtàwọ́rá ṣe kí lẹ bẹ́ fi jìjì kí lẹ fi láti ṣe àrẹ́bí tó múra pẹ̀lú ọba tẹ́bì ti bẹ lọ́dọ̀ rẹ̀ sáà ní ìmúta bá fẹ́ láyé ní lórí ìgbà wáyé máa wà ní àwọn ìlànà ìbáyìí anábì ìdíta gan fóònù ọba tó padà wáyé kò nílò ìdíjì mọ́ alùpùránì yóò tẹ̀lé anábì yóò tẹ̀lé yóò kírun lẹ́yìn màájì tó bá wá kírun lẹ́yìn màájì kí ló tẹ̀lé tó fi kírun alùpùránì alùpùránì bẹ̀rẹ̀ àti sallallahu alaihi wasallam òun náà ló fi dájọ́ nígbà kálù súnà kálù bá àlùkùránì yìí kálù ọ̀rọ̀ àwọn sàábà tó jẹ́ pé àlùkùránì sọ wọ́n máa ti kó tẹ̀lé àlùkùránì ọ̀rọ̀ àwọn yóò wá káàmà wá sọ pé kíkẹ́ bá fẹ́ gbọ́ àyà yìí wà máa kọ́ta lóko kẹyọ tó jẹ́ múmi ní òdodo ó gbọ́dọ̀ gba àwọn tíra ìgbọ́ lórí ìgbé ọlọ́run bá ìjọ lánàá ló sọ kalẹ̀ fáwọn ànẹ́bí yẹn bọ́lọ́run bá ìjọ lánàá fún ànúwà lọ́wọ́ ààrẹ nítorí pé àìgbà ìgbé èjì ọlọ́run bá ìjọ lánàá sọ kalẹ̀ fún àlùkò ààrẹ yìí àìgbà tàwọ́rọ́ tí ọlọ́run bá ìjọ lánàá sọ kalẹ̀ fún àlùkò Mùsá olùdàgbà yìí àtàwọn tó tún lókun àmọ́ ìgbàgbọ́ yìí ìgbàgbọ́ yìí ò káwá tó méjì ní káwá tó kó láàmà lò lẹ́gbàtà tó wà nílé kọ́nà inú gbàgbọ́ tó ẹ̀ká gbàgbọ́ ni pé wọ́n ti ní yohane fún ẹ̀rìndẹ́rì náà á mọ̀ wà jẹ́ ọlọ́run bá ti sọ láti wọ́n ti fi padà wọ́n sí ndí ò náà ní kóun ló ni èyí tó láta ẹ̀ náà ní kólé kólé dáadáa wọ́n ti kí ni wọ́n ti fi kọ́ mẹ́ẹ̀ ọlọ́run bá ti bẹ́ẹ̀ lànàbí sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sọ́lá sọ pé láti sọ́ ti mú àlẹ́ ìyá wà láti sọ́ ti mú. àlẹ́bí ní ẹ má pè wọ́n lódodo náà bá sọ̀rọ̀ pé ẹ má sọ pé lódodo ẹ sì má pè wọ́n lọ. àlẹ́bí yá ní tàwa fún olùpa wọn. nítorí pé kó má jẹ́ pé nígbà tí ìdó pè wọ́n lọ́rọ́ nírọ́lé lórí kó má ti para àwọn díẹ̀ tó fi kò dé èyí ló bá tó wọn lódodo bẹ́ẹ̀ kó wọn ti pé kí wọn ti padà sí sọ ọ̀rọ̀ ọba àti ìjọba ìkúkúrò àlejò títà wá fún un ìdí wọ́n ní á ní tàwákùn lórí ẹ̀ òun ìwọ́n ní ọwọ́ àdúgbọ́ ayọ̀rọ̀ ọba àdìjọ láyé wọ́n tó sùn ẹni tí ó jẹ́ fún ní òdodo tọ́lọ̀ ọba àdìjọ lábẹ́ ìwé irú ìgbádùn tó gbádùn yìí wọ́n gbọ́dọ̀ nígbàgbọ́ sí àwọn òṣèlú ọba àdìjọ lápọ̀kalẹ̀ gbogbo àwọn ẹni pátápátá wọ̀lúwọ́n mi lọ́la kúlù ámì gbogbo nípa pátá tó wájá mú yóò lòrò agbọ́dọ̀ nígbàgbọ́ sí orúkọ àwòrán tó lọ́wọ́ bá àdìjọ lánàá òṣìṣẹ́ lọ́wọ́ bá àdìjọ lánàá ni wọ́n ń mú mi ní òkú yóò gbọ́dọ̀ kọ́ débi pé nígbà tí wọ́n ti wá wà náà èyí ló ń gbádùn níta ẹ̀yà fẹ́ kọ́ lù gbogbo pátápátá àwọn òṣìṣẹ́ ni gbogbo wọn wá ìsìláàmù wọn wá ìpìlẹ̀ ẹ̀sìn wọn ìsàǹkà àníbùdùmáhá wọ́tàbùrú wà àbẹ̀rù ìdí òun wọn gílànù ẹ máa jọ́ sí mọ́nà ọba àdíjọ́lá ìgbàlódò wọ́tàbùrú ẹ ti fáyà rẹ̀ wà àbẹ̀rù ẹ ti tẹ̀lé ìdòjẹ́ tó rántí ní ìdí máa ti wá gbé òun ẹ máa tẹ̀lé ìdí òun wọn gínú ìdáná gínú àwínú àdébìyí sáà ti di fún wọn ní ìrọ̀kalẹ̀ pàdé sọ̀lá wà lẹ́ kéèta ní òun náà ní ìfún ọgbà ní sallallahu alaihi wasallam kọ́ ẹ̀gà òun náà ní ìfún ọgbà ní sallallahu alaihi wasallam kọ́ ó ti wá jẹ́ ìyọ̀rọ̀ jáde òun náà ní ìfún ọgbà ní sallallahu alaihi wasallam kọ́ wọ́n lè fi bá nàbí ó jáde látara àwọn bàní Israel látara ara wọn nígbà tó jẹ́ pé ibẹ̀ náà lọ́wọ́ bàní Israel ti mú àtẹ́bí jáde látara àwọn ọmọdé gbogbo àwọn alábi wọn jáde ẹ àwọn alábìgbà ní sọ̀rọ̀ yìí látara àwọn ọlọ́wọ́ bá nìkẹ́ láti má lè jáde ọlọ́wọ́ bá nìkẹ́ láwọn fún àdéhùn sọ̀rọ̀ àwọn àdéhùn sọ̀rọ̀ jáde láti fi ìdí eléyìí ló ka àwọn alábi káàdì àwọn Yahudi àwọn Nàsárà eléyìí ló gbàgbọ́ náà nípa nàbí wọ́n ti fún wa ní o pé wọ́n bá ṣe ọ́ bìrọ̀ tún ní bìrọ̀ tún ní yá ti fi bá yìí fún wa. ànábì kan pọ̀ lẹ́yìn mi mo wá fún ilé onípa ànábì yẹn tó jẹ́ pé orúkọ rẹ̀ Ahmad ló kọ̀ nípa jẹ́ ó ti fún wa ní o àmọ́ tí wọ́n rò kọ́ ni wọ́n bá ẹni wọ́n ń sàkọ́lọ́pàá wá rẹ̀

nígbà tó rà lẹ́yìn bàbá àwọn ìṣọ̀lá àwọn ọmọ yìí pọ̀ lọ́mọ ilé jẹ́ sí ọ ọlọ́run náà ni bàbá rẹ̀ ọlọ́run yìí bàbá rẹ̀ gbọ́dọ̀ sí láyé láti gbé ọwá ní ìlú ìtọ́ ni ọmọ àbúrò mi ọlọ́run bàbá rẹ̀ ìgbà yẹn ní àwọn àyèlú ìgbà yẹn ló ti sọ fún àbútọ́ ìgbé máa ń mú kọjá bí òun ti dáwọn ìpadà táwọn òbí bá rí ó túnmọ̀ yìí pé apẹ́rẹ́ yìí wọ́n júwe rẹ̀ fún wọn jẹ́ kókó dàrùn wọ́n sàtòjúwe àlẹ́sọ̀lá wà lẹ́wọ̀ sálà fún wa nínú àwọn tíra àwọn pé ẹni tí pọ̀ yìí o tá aláburú ni wọ́n sọmọ àṣọwò ìṣúta because wọ́n ti kẹ́ẹ̀sì ní méje sára wa ló fi lẹ́wà náà ti wá sí kí ni náà ti wá dà lẹ́sọ̀lá wà lẹ́wọ̀ sálà padà ó túnmọ̀ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó kílẹ̀ àti àwọn tíra yìí àwọn mùsùlùmí òdodo àwọn gbọdọ̀ wá gba ọgbà àwọn ẹlẹ́bí ìkọ́lé o ìgbàgbọ́ pé gbogbo wọn pátápátá ẹ̀kọ́ lọ́wọ́ bá ní gbọ́dá ni wọ́n fi jẹ́ wọn àwọn gbọdọ̀ nígbàgbọ́ mẹ́ta lọ́nà o àwọn gbọdọ̀ nígbàgbọ́ ọlọ́run ẹ̀mí mímọ́ o ọlọ́run bá fẹ́ sọ òun náà níbẹ̀ òun náà jọba àwọn àwọn mùsùlùmí náà ti mọ̀ tí wọ́n ń ṣe wọ́n máa ní ọlọ́run sáná làwọn jọ ń gbé ọ̀nà táwọn sáà ń gbà pé ìlú yàtọ̀ ẹwọ̀ ọjọ́ ìdá tí jésù ìwọ́n náà máa pè nígbà tó lọ́wọ́ bá ìṣẹ́ lábá tó ń fọ́ ṣé o ṣe o jésù ìwọ́n náà máa sọ wọ́n sọ pé àlùmíà nígbà tó o bá fẹ́ kí ẹnu ó yà wá wọ́n wá sọ pé ọlọ́run bá ìṣẹ́ lábá ọlọ́run kan náà lè jọ pé ọ̀rọ̀ ìdá àdàlá ẹ̀ ìmọ̀ wáyọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn láti ní kíni láwọn ọ̀rọ̀ níwáyọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti ìdájọ́ tó rọrùn láti ṣàbùdọ́ àǹkàrí ìyàwó wọ́n láti ṣàbùdọ́ ọ̀rọ̀ àti àtẹ̀sẹ́bí àti ìdájọ́ ọlọ́run àti ìdájọ́ tó rọrùn fún wa àtàwọn ìyàwó tí ní àtàwọn nàzárá ní ọlọ́run àti ìdájọ́ tó rọrùn sí àjẹ́bí wọn ò sì yọ́ sí ẹ̀yìn kàtàkùn àwọn àjùmọ̀ àjẹ́bí hata tẹ̀sẹ̀rẹ̀ àmìlẹ́ta àgbà tó bá tẹ̀lé sí wọn ìfẹ́ lóṣù yọ lórí ẹ̀. ọlọ́run bá ti tẹ́lá sí orí wa àwọn tó ti ta àmà sí ẹni àwọn tó ta àmà sáà ní. ọlọ́run bá ti tẹ́lá sí orí bá ti lò àtọ̀ máa gbá òjò ní òsì àkùsí bá ti fẹ́ sí bọ́lọ̀ ti dá yìí òní fún káàbì wọn òní fún mọ́ọ̀lì. ó ti dá ìjà àmà tó tó ìgbé ọ̀hán àdúgbò ládùúgbò rẹ̀ lọ́tọ̀ àbúrádùúgbò láwa ẹni kò ládùúgbò àwọn ẹni rẹ̀ lórúkọ àdúgbò ọ̀nà wọn fi ìpapọ̀ náà ní ẹni yan fún ẹni yan rẹ̀ ẹni gbé mi ní ẹni sùnmí lẹ́yìn máa yí ọlọ́run wa ní kẹlá ti ká ìjọba tó papọ̀ ó ti la àwọn ọ̀nà àgbà máa gbé papọ̀ àwọn ọ̀nà àgbà tó máa bára wa gbé papọ̀ àwọn tí àwọn tí ó máa pa wá pọ̀ àwọn tí ó máa dà wá pọ̀ kó fi ọlọ́run wa ní kẹlá ti ká ìjọba àmọ́ náà wọ́n ní ìjọba òkè ẹ̀sìn ìdá pọ̀ tí wọ́n bá ti gba ìlà wọ́n má ti ní tí wọ́n bá ti gbà wọ́n má bà tí wọ́n bá ti di mùsùlùmí ìwọ́n náà wàá jẹ oúnjẹ ẹ̀kọ́ wá ní kàkàrà lẹ́jọ́ sí ẹni tí ó lẹ́tọ̀ sí ẹ̀sán tá a fẹ́ kà yìí tọ́nà ọba ní kẹlá kà yìí inú sóra yìí àwọn náà ní àwọn tí wọ́n ní gbàgbọ́ táwọn òṣìṣẹ́ wàlíyá òfin ààfin àwọn náà gba ọjọ́ òṣìṣẹ́ àti ìyá àmọ́ ọjọ́ òṣìṣẹ́ tí ó gba ẹ̀sìn tọ́lọ̀ ọba àdìgbò lábẹ́ ní ìlú wa èrò tọ́lọ̀ ọba àdìgbò lábẹ́ ròyìn àwọn ìbádùn tí ó gba tí wọ́n ti ọ̀gbìn àti yàrá ó gbọ́dọ̀ jẹ́ pé ẹni tó nígbàgbọ́ tí ọjọ́ ọ̀gbìn àti yàrá. ìgbàgbọ́ tó jẹ́ ọ̀gbìn àti yàrá yìí inú àwọn nǹkan tó kẹ́nu ni inú àwọn ìgbàgbọ́ tó jẹ́ ọ̀gbìn àti yàrá òun náà ni àdìmọ́nù fi àtúrọ́ ti sà á gbọ́dọ̀ nígbàgbọ́ sí àwọn àpẹẹrẹ ìjọ́ ọ̀gbìn àti yàrá nígbà tó lọ́wọ́ balẹ̀ kẹ́lá sọ fún wa pé ìmá rẹ̀ o ìmá ọjọ́ tó àti àmọ́ òde láyà àdámọ́ ha ìlọ̀wà kò sẹ́ni tó mà ìlà rabbika muntaha ọ̀dọ́ náà bá àti ìjọba ní gbogbo ẹ̀ parí tó nígbà tó lọ́wọ́ balẹ̀ kẹ́lá sọ fún ẹnu mọ́ tó kà fún wa náà ni pé àwọn àpẹẹrẹ alẹ́mìtì àwọn àpẹẹrẹ wa. àwọn àpẹẹrẹ yìí lára ìgbàgbọ́ ọjọ́ tó yàtọ̀ yà máa òun náà làwọn abẹ́rẹ́ wà. ọwọ́ àti ìlú láti lónìí ipe àárín àwọn tí wọ́n pera wọn ní mọ̀mìnì mùsùlùmí fọ́lá pé ṣe mùsùlùmí lára ní wọ́n pera wọn tí wọ́n pera wọn délé adúlájú náà mùsùlùmí tó jẹ́ pé àwọn àtọ́lọ́tò sáà àwọn àpẹẹrẹ pé ọjọ́ tó yàtọ̀ yà máa tẹ́tà ní sọ̀lá wà lọ́sọ̀lá fún ìlú wa yìí wọn ò bá gbọ́ gbogbo àwọn ọmọdé àti sallallahu alaihi wasallam àwọn mọ̀jíṣà tọ́lọ̀ ọba àti ọlá fún àtẹ́bí tó rí lẹ̀ nínú Al-Qur'an tó lẹ̀ lọ́sọ́lá àti sallallahu alaihi wasallam a rí àwọn tí wọ́n pe àwọn nínú òbí pé wọ́n láwọn òkú àtẹ́sà bọ́ọ̀lì àkókò àti ìkàlẹ̀ mọ̀jíṣà èyí bá kò sọ́nà wọn bá gbọ́ àdìsọ́ wọlé ní ìrọ̀ tánà ní sallallahu alaihi wà pẹ̀lú àtẹ́sà sallallahu alaihi wasallam ẹ̀ pẹ̀lú ànábì ní nígbà tí wọ́n fi ṣe jáde ní mọ́tìmọ̀jìnà oníkèésà wákàtí oníkèésà ànábì lọ́sọ̀rọ̀ ó ní ọkùnrin tọ́lá ń porúkọ rẹ̀ ní mẹ́lì ọ̀pọ̀lọ́lá mẹ́lì ẹni ẹni ìyàjọ́ àjọba ó ní ìdí nígbà tá a sọ̀rọ̀ pẹ̀lú ẹnìkan ó ní bàá ó ní oko tẹ́lẹ̀ ní sọ̀rọ̀ ó ní ó ní ìlú bí àná àmọ́ tẹ́lẹ̀ bá sọ fún àwọn ọmọdé wẹ̀ pé ẹ̀dá orí ẹni tó ń bí àbábà yìí wọ́n fara ya ni a báwọn ní ọmọ yìí ìmọ̀ ni mo ti gbé màmí lé ẹ̀dá tí ò sínú kíra

kó o náà ti mọ̀ pápá fún mi kó wá wa síkiri kó wá jẹ́ àkájírí ọbẹ̀ fi ọbẹ̀ ọbẹ̀ dà sí ọ̀pù. wọ́n ló kú bíyà ẹ́ ìdí ẹ̀kọ́ sọ ni pé èèwò àbí tó ẹ̀kọ́ bá kú lóòótọ́ ọ wá ní ẹ̀wá sọ pé mi fún tí báwọn náà kúra wọn àjẹ́pẹ̀yẹ ní ìsirayẹ̀ ó ti fún ọ ní kíni ọ ẹwà sọ pé ikú ibùdó tẹ́míyà mọ́ni wà ibùdó tẹ́míyà sáàni ibùdó tẹ́míyà ti lè rú ọwà sọ pé ibùdó tẹ́míyà jẹ́ bàbá yìí àwọn tàbí àti ilé bàbá yìí nígbà tí ó bá ti dà bá wá ní ìwọ̀n ẹ̀ká fún ẹlẹ́gbọ́n ọmọ fún wa ọ̀yẹ̀ká fún ẹlẹ́gbọ́n ọmọ lálàtí wọn láàrín sọ̀rọ̀ àwọn àwọn ọ̀sán làwọn àti ní láti ọ̀sán fún wa àlẹ́bí ni ẹmọ́ gba ọ̀sán àbẹ̀ ìdí òun ẹmọ́ tẹ̀lé àbúrò náà ọ̀sán àbẹ̀ ìdí òun àlẹ́bí ni balẹ́bí dáfídáfí bí ẹ̀jì àlẹ́bí ni mo lura pẹ̀lú ọba jẹ́bi ìjẹ lọ́wọ́ ẹ̀ làwọn àǹsàkọ̀ àhàdùkùn bí ìlà òun ìdá àbáyé mà bá dàgbà fún ìdá àdé ìmọ̀lá nìgbà àlẹ́bí ni mo lura jẹ́bi kọ̀ọ̀kan ní bá ń tẹ́lẹ̀ ìjẹ tó tó òkè gbogbo ní gbogbo ó wá ní àdájì ní òun tó lè ṣe ojú kan nínú dáadáa ti bá àwọn àdájì àlẹ́ gbọ́dọ̀ wọ́n ti dàjẹ́ ìwọ́n wá ń bá àwọn àdájì àlẹ́ òun bẹ̀rù mí ní ilé ìkéde ìfún àwọn àdájì àlẹ́ mi òun bẹ̀rù mí ní ẹ̀dẹ̀wẹ̀ tútù lórí ìfún àwọn àdájì àlẹ́ mi àbínú pé ẹ̀dẹ̀wẹ̀ ẹ̀dẹ̀ òpapọ̀ ọdún wa sọ pé mọ̀nà fi kí n bẹ́ẹ̀ náà àwọn àdájì àlẹ́ mi ẹ̀dá kùn àwọn ẹni pé wọ́n ti ṣe kíni wọ́n pé tí wọ́n pé tí wọ́n ti rẹ́ẹ̀dù. ọ̀rọ̀ tí ń pa lẹ́kún tó ẹgbẹ́ máa pa lẹ́kún ẹ̀yìn tó ẹgbẹ́ òkú yóò máa bó lójú dá kí ló níbo níbo nílẹ̀ kárí báyìí. bóòmù ti sì nílé pípé wọn á wà nílẹ̀ pípé àwọn tàbí àtẹ́lẹ́ ìgbẹ́ tí kò ló bàjẹ́ tí àtẹ́lẹ́ tí bàjẹ́ lẹ́yìn mo wá jòkó mi wá sí mo ní kọ́tẹ̀ sí wọn á ń wá àwọn tàbí àtẹ́lẹ́ wọ́n dárí àwọn a ànábì ààrùn ah, ìwọ̀n wá rí báyìí ó yẹ kó mọ́ sókún àwọn tí ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀rù àwọn ẹ máa kọ́ àwọn lágbègbè tó àmà àmà mi tí wàá jẹ́ nígbà tí wọ́n wà ní wọ́n tẹ̀ wá tó ní wọ́n wà ní wọ́n yóò wọlé táwọn náà tẹ̀ wá ní yáà ní yìí tí kò sẹ́ni tó bẹ̀rù ọjọ́ àti ìyáàmù kò sẹ́ni tó bẹ̀rù sàárè kò sẹ́ni tó bẹ̀rù ìyọ̀lọ́ ọ̀gbà ìkọ̀lá tó ń lágbo náà wá dákẹ́ ẹ wá lọ rẹ sábà wá fún bàbá ẹ̀rù ní yóò wá múra bàbá ẹ̀rù bí yóò wúlò gẹ́gẹ́ bẹ́ẹ̀ bàbá ìlúrí tí ò láàbà ní kẹta dáàlì máa tọ́ka sí bí á in tó ṣe bẹ́ẹ̀ ti lóore rẹ̀ o sọmọwá fún lásán yóò wà lórí yóò wà lórí aláìjà ẹ̀dá kù alèjì fẹ́ jà bàbá tó kí wa àmà alèjì fẹ́ jà àwọn tàbí àtẹnu bí ìwà tó wà alèjì fẹ́ jà àwọn tàbí àtẹnu ẹ̀dá kù ọ̀nà tó bá ti fẹ́ jà ní sọ̀tà wà lọ́sọ̀lá olùfẹ́ àlẹ́ sọ̀tà wà lọ́sọ̀lá ara àwọn tọ́nà ọba ìjọba wá ní òṣìṣà fáwọn ẹ̀sìn ọba wa ní ọ̀sán náà táwọn ẹni ti dégbé ní lórí ti yóò ti rẹ̀ ní òṣìṣà ìgbà wọn kọ́. àwọn àdìsí àdìsí ọba wa ní ọ̀sán náà ń tó mẹ́tẹ̀ nílẹ̀ olóògbàgbọ́dá ká ìrẹ̀ ọwọ́ àti gbogbo àwọn ọ̀sán wọ̀nyí ọwọ́ àti ìdájọ́ náà wọ́n ti mọ̀ ọ́ pé alákatá gidi wọ́n máa gbé àdúgbò alákatá gidi ó ń jà lójà kan wọ́n ti pàṣẹ kọ́ tó bá jẹ́ pàtàkì lè ọ́ ẹgbẹ́ tó bẹ́ẹ̀ ní nǹkan máa tó ẹ̀ ní kíkó ní tí ó dà fún un. àwọn ọmọdé yóò jáde láti wá tọ́ta yorùbá ẹ̀ríkà lórí kíníkà títí wàhálà ń ṣẹlẹ̀ táwọn àbọ̀ ọmọ ìwà àti ẹgbẹ́ olórí ìbílẹ̀ ẹ̀ ẹ̀ ìdílé lẹ́yìn ìdílé lẹ́yìn ẹ̀ wọ́n àwọn agbájá ní ọ̀bẹ́ ìwádìí pàtà òun àwọn ọ̀gá báyìí wọ́n báyìí àmọ́ tó kà lọ́rọ̀ ọ̀rọ̀ àmọ́ tó kà lọ́rọ̀ ọ̀rọ̀ èyí tó wà fún ìjà ìlú òun náà ní pé àwọn ọmọ wọn tẹ tó jẹ́ pé àwọn ọmọ ojú ọ̀sẹ̀ àwọn onímọ̀ ìlú tí wọ́n ti jẹ pẹ̀lú irú àwọn ọmọ yìí tó bá wá ti bá àwọn ọmọ wá jáde láti máa mú ẹni lé nítorí báyìí kò rí bẹ́ẹ̀ tí wọ́n mẹ́rin wá fún wọn wà ní òwúrò ní ah, wọn wà ní àwọn ọ̀dọ́mí ní àlàkọ́mí àjẹ́sùn ẹ kò dáa tó ha àgbà ọ̀nà tí yẹn fi ní àjẹ́sùn àwọn ọ̀dọ́mí àjẹ́sùn ọ̀nà yẹn lọ́mọ bá wọn àwọn àfẹ́sùn wọn ti kọjá tó ẹgbẹ́ tàbá sọ lọ́jọ́ orí ẹ̀ mẹ́mẹ́rin wáyé nínú àwọn tó ti kọjá náà wọ́n ti máa àwọn ọ̀dọ́mí àjẹ́sùn àwọn àwọn ọ̀dọ́dà tó bá wọn wọ́n á mọ̀ fún wa àwọn tó bá wá ní pé káwọn èèyàn wá sí ní káwọn èèyàn wá jáde gbà jáde bí òun tẹ̀ ẹni yóò wá sí ní ẹni yóò wá tààtà yóò wá dára ẹni yóò yí yóò wá tẹ̀lé táwọn yóò wá pè ní wá sí ní yóò mọ̀ lẹ́tí wọn tẹ́kọ̀ọ́ dé sọ́nà ọba àdìgbẹ́lá wọn yá wá sí ìyàgbé yàn sí ọ̀nà ọba àdìgbẹ́lá wọn yá wá láyé àbí ọmọ èèyàn ìyọ́nú èèyàn tó jẹ́ pé bàbá ti wo lé ló àlè bá òde bá òde àti ìdáidáí nítorí náà a máa lé ilé ahụ. bá òde àkùgbà ìwà ahụ ìwà tọ́ka tẹ́lẹ̀ inú àwọn tí tó wáyé yọrù inú àwọn ẹni eré tọ́ka sí láwà tọ́ka sí tọ́ ọyọ́ kábọ̀ tààrà lọ́dún bí wọn tí ó ṣe ṣe níwájú àkọ́kọ́ ni tó fi wá lórí pé kẹ́nìkan bá ti ní ọ tó mọ̀ wá kọ̀ ọ̀rọ̀ má ẹni tí náà bọ́lọ̀ bá kọ̀ ní àárín ara wa wọ́n wá lọ bí ẹni tọ́tọ̀ ẹ̀ náà ẹ̀ tọ́tọ̀ bá wọn ẹni tí ó ti sọ tí ó lẹ́tọ̀ọ́ ní gbogbo àwọn ìbánisọ̀rọ̀ ọba àlejò láti orí pàbí ọ̀gbìn àti ìyá mẹ́rin ó gbọ́dọ̀ gba ọ̀gbìn àti ìyá mọ̀ gbọ́ àtàwọn ìsọ̀tọ̀rọ̀ ọba àlejò láti fún apẹ́nu àwọn apẹ́nẹjọ́ ọ̀gbìn àti ìyá mẹ́rin. pọ̀lọ́pọ̀lọ́ káyé ní ìwòsàn ẹni tí ó lẹ́tọ̀ọ́ ti ẹni látọ̀ kàdí pé yá ayọ̀ àlejò náà ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó gbà kádàrà gbọ́ àkọọ́lẹ̀ fọlọ́ ọba àlejò lá kádà wà tọ́wọ́ bá nígbà láti kọ́ lè kàn sí ní àtúntàn ọ̀bùdà káṣí sàmà wà ní wà láàrú ní ẹgbẹ̀rún ọdún fifty thousand years ẹgbẹ̀rún ọdún lọ́nà níbi ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún síwájú kọ́nà bá nígbà lọ́dún dáṣọ́ ọ̀bùdà láàrẹ̀ ó ti kọ́ kádà wà láàrú ó ti wà nínú kọ́nà bá nígbà láàrú àti tó lórí kádà láàrẹ̀ náà ni àti ìdí òbá pín sí méjì wù ìpé kádàrá rẹ òun náà ní kíni òun náà ní tó bá ti dáa yóò láwọn èèyàn kádàrá yìí àwọn bínú tọ́lọ́ ti fún mi àmọ́ gbà tó bá jẹ́ pé ìdákejì bá tẹ̀lẹ̀ sí kò ní sọ yá kádàrá mi yóò ní wọ́n ti wù èèyàn yóò ti kábẹ̀rẹ̀ èèyàn ní lọ́dọ̀ sí mo ní òdodo yóò gba kádàrá ìwọ́ pé ọlọ́ọ̀bá àti ló kọ gbogbo ẹ̀ àti bá ọ dáadáa àti bọ́ nílànà ọlọ́run bá ìjọba ló wọ́n bẹ̀ yá ayé alẹ́ ní àmàlú àwọn tọ́lọ́run bá ìjọba pẹ̀lú ìlàlẹ́dínà ìlàlẹ́dínà àmàlú ọlọ́run bá ìjọba dájájú àwọn tó gbọ́dọ̀ bá ìjọba bọ̀ wá ní sọ̀rọ̀ ìhà wọn wá tó sílẹ̀ wọn tó wá ń wà dáadáa àlàmàlú sọ̀rọ̀ iṣẹ́ rí iṣẹ́ rí sáńsọ̀ yìí ó pọ̀ tí ò ló ń kàkàrà àlẹ́ ṣe ń ká àlẹ́ òní wáyé ká gbogbo àwọn ọmọ tábà ti máa rí ọ̀nà ọlọ́wọ́ bá àdìjọ lá nínú ọ̀rọ̀ tá à sọ jáde lẹ́nu ni àbí ni àti tó iṣẹ́ eré eléyìí àwọn ìtàbí wa pé iṣẹ́ eré lé ní lẹ́gbà tí má nílẹ̀ ti kó lẹ́gbà tí ìsìláàmù rẹ̀ ti kó wà tó nípa káàdà sí ìmùtáàbà àbúrò tó olùgbọ́dọ̀ máa fi tó bá pè nílẹ̀ ẹni tó lẹ́gbọ́n tí wọ́n náà bá lè lọ́lá ó gbọ́dọ̀ fi jọta lẹ́yìn tó bá wà lọ́sẹ̀lá ó gbọ́dọ̀ fi jọ ẹni tó ti jọ yìí ó gbọ́dọ̀ jọ àwọn tó bá wà lọ́sẹ̀lá mi àwọn ẹni wájú wọ́n tó lóòótọ́ wọn náà pẹ̀lú àtẹ́sọ́lẹ̀ ta ló ń jọ tó ń jọ àlẹ́ tó bá wà lọ́sẹ̀lá mi

táwọn darí lọ bó ṣe wà wọ́n yìí àwọn náà mọ̀ ìjókòó sẹ́ni kan tó lórí ẹ̀sọ́ ìmọ̀ ìlà náà àwọn ìgbà náà ti fún àwọn àwọn òun náà fi sọ ní Ghana wọ́n ní kókò olú kókò olú ọjà lè sọ ìgbàlè sọ wọn àwọn àtọ̀ wọn ní àgùnkà nítorí pé àwọn Yorùbá máa sọ pé ìrànà kó tó gbọ́ làgbègbà wà wọ́n máa ní wọ́n ti wá gbọ́ ọ̀gá àgùnkà báyìí àbí òtún fúnra rẹ̀ wù ah. àwọn náà wá kójọ yìí àgbàlá tù láàárọ̀ láàárọ̀ nílé àwọn ọmọ bẹ́ẹ̀ ẹ bá ń tó bọ̀dà àdúgbò báyìí lókè báyìí ọ̀rọ̀ dàrú já nígbà mọ́ra wọn ẹ ní mo bá wọn sọ ọ̀rẹ́ àgbàlagbà tọ́lọ́mọdé àti fún wọn. nàbí sọ́ọ̀rù ákìrí wọ̀dí àdájú ti ní wọn ní àdáyé òfin òkú tẹ́lẹ̀ fún ọ̀nà wọn jáde lé ní ní ìdájú wọn ti rẹ̀ ẹ máa ra mú lẹ́ẹ̀lẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan báyìí kò nínú sẹ́ẹ̀rẹ́ kábà ń lọ sí àtàlà kò nínú sẹ́ẹ̀rẹ́ iṣẹ́ ẹlẹ́rú eléyìí sì àwọn tí wọ́n wọ́n láti jẹ àwọn náà kiri èsì ẹ̀fọ́ àwọn pé áà ah, ìṣẹ́ ti fún ọlọ́run ẹ máa bọ̀ wá dọ̀ wá ọlọ́run ti ayé lóyún àyè wọ́n tàn yí o ìrọ̀ ti jẹ bẹ́ẹ̀ ẹni bá ti yàrá ìṣẹ́ àbọ̀dẹ́gbọ̀n àbọ̀dàbọ̀ wọ́n dákẹ́ òru pàǹdíwá àdínkùn títí tó ìrí jágbà kó lọ́wọ́ àwọn ọmọ àwọn ọmọ wọn ni wọ́n kọ́rọ̀ wọ́n wọ́n kọ́rọ̀ lọ́rọ̀ wọ́n ni wọ́n láyé lọ́rọ̀ kọ́dà wọ́n lóògùn wọ́n lóògùn fún wọn wọ́n ti sọ wọ́n ti ta lẹ́yìn wọ́n ti ta ìwọ́pa wọ́n ti dé wọn lágbá tí ó gbogbo ní máa rò báyìí wọ́n làwọn bá sọ̀rọ̀ jágbà mẹ́lú mi yóò bẹ̀rù bẹ̀rù lé ẹ́ àwọn àtàlẹ̀ dàpọ̀ àwọn òwú ayé àbáyé jẹ́ ọmọdé máa ń pè wọ́n ní àtàyé sí nínú àwọn àbáyé jẹ́ lórí jágbà wa àti àtàyé sí wọ́n ti wá ara làákàyà àwọn èèyàn èyí ò ní wọ́n fún bí ọ̀tà wá yóò ní kó gbẹ́jà wá èyí ò máa ta bí ọ̀tà fún wa bí ọ̀tà tẹ́ náírà bọ́làgbà tó ní sábà náírà èyí ò máa ta wà tó fún wa yóò máa ta fún máa fún wa yóò lóko tàbí àtúntò níbo ló ti gbé àmọ́ tàbí àtúntò ní ọwọ́ àtà fún ọgbọ́rún rẹ̀ náà kọ́ ọgbọ́rún rẹ̀ náà fún tẹ́lẹ̀ àwọn náà máa ń tẹ́lẹ̀ àwọn náà máa ń tàbí àtúntò wọn ló fi yá àwọn tẹ́lẹ̀ àwọn ìyá ẹ wá ń tàwọn ẹgbẹ́ nígbà wá rí pé àwọn tẹ́ àwọn tẹ́ fún wọ́lẹ̀ yìí àwọn àwọn ọ̀fẹ́ wọn fún wọ́lẹ̀ àwọn ìfẹ́ wọn fún wọ́lẹ̀ àwọn alùpùpù náà ẹ̀yìn pa ẹran títà fún èyí mú àwọn alùpùpù náà títà fún èyí ọwọ́ àdìgbèrè ọwọ́ àdìgbà alùpùpù náà wà lórí ìbáyìí tẹ́ bá ti lẹ́kọ̀ọ́ ìjà alùpùpù náà tọ́ba ìwé lé ní sáǹsì yìí kájílẹ̀ ní sáǹsì yìí ẹ̀sọ́ra ní ìlú àbújẹ́ bàbá bẹ́ẹ̀ tó yẹ. òbí wa ya nínú wọn yóò máa bú àbó bàbá yóò láwọn bàbá wọn ní kíkà. ìfẹ́ nu wọn tó jẹ́ pé àbọ̀ bó ni bàbá rẹ̀ sáǹsì mà. ó tó bàjẹ́ bàbá rẹ̀ tó báyìí ayọ́bẹ̀lẹ̀ ìfúnni ni wọ́n gbélé láyà ní. àwọn olókùn ni bàbá rẹ̀ tí gbogbo àwọn

láti ní láwọn òru tí bàjẹ́ wọ́n ní jó orí kọ́dà wọn máa ní gbogbo òrùlẹ̀ gbogbo òrùn lọ sí báyìí wọ́n máa ní wọn ní ìjọ wọn súnmọ́rọ̀ àsúnmọ́rọ̀ àbí ká máa dákẹ́ ọ̀rọ̀ àbí ká máa ṣàlàyé ìṣẹ́ náà bá ìṣẹ́ lọ́pá mi káwọn ní máa tẹ̀lé káwọn ní máa láti gbogbo àwọn ọ̀rọ̀ báyìí níbo làwọn ẹni máa sábà láti bá àwọn obìnrin àyẹ̀wò ìjúwe tẹ̀fọ́ wa inú tí àwọn láì báyìí ní ó káwọn olùgbé ẹ̀wọ̀n ọ̀rọ̀ láti wà lọ́rọ̀ sí àtàrí bá bàtà mẹ́rin lọ sẹ́wọ̀n làwọn bàtà yìí ṣe díẹ̀ tani ní sọ́nà wọn òwúrọ̀ àwọn sábà yìí sì ó yẹ kí àátà ìwà náà àátà ìwà pọ̀lú àtúbọ̀tú ó yẹ kó lè gbé gbogbo àwọn àwọn ìdá ọ̀rọ̀ láti fẹ́ kó wájú ọ̀yìn kíkà mọ́ sí ibùdó àti ìjà náà ní ìyá ọmọ kámẹ́rin wọn jáde wá síta ìwọ́n máa mẹ́fà kámọ́ jáde wá. iṣẹ́ dáadáa tọ́lọ̀ ọba àti ìjẹ́lẹ́ ọba jẹ́ wọ́n bà lọ́wọ́ yẹn yóò jẹ́ pé kíni yóò jẹ́ pé tó bá ìlànà ní sọ̀lá wà lọ́wọ́ bá mi. olùkọ́ tó ti bá fẹ́ ṣe iṣẹ́ dáadáa á ní pé ó bá ìlànà ní sọ̀lá wà lọ́wọ́ bá mi ọkọ̀ ìfẹ́ ṣe fún ààrẹ ìjọ alájọmọdé láwùjọ ibi àlùdáàbà ẹni tẹ́ ẹ pátá alẹ́sẹ̀ yóò kílẹ̀ ní ìtẹ̀lẹ́tà ní sọ̀bá wà lọ́wọ́ lábẹ́ àwọn amúnilé oníkìláà ẹ̀ àní ẹ̀dájá náà ní ibi ẹni yóò tó àbíkájú ní bẹ́ẹ̀ àbíkájú ní sábà àbúrò ọ̀sùn àbíkájú ní ìjà ní sọ̀bá wà lọ́wọ́ lábẹ́ ọlọ́run àdìjọra ní àwọn tó ń gba lọ́wọ́ káàmì wọ́n dáadáa gbọ́ wàá nínú sọ tí wọ́n tún wá ń fi bẹ́ẹ̀ rí làwọn jẹ̀nà tó ń tẹ́jìrì ní sáàdì àlàáfà ọlọ́run bá nìkan láyé wọ́n ní ọgbà àdẹ́rà àjẹ́nà ọgbà àdẹ́rà yóò máa fẹ́ fún ọdún bá ti ọ̀gbìn ẹ̀sìn àmà àwọn ọgbà àdẹ́rà náà sọ yìí yóò máa sọ lábẹ́ àjẹ́nà yìí àwọn akérèmọdò àwọn olórí ti ẹ̀ olómi bẹ́ẹ̀ odò wàrà ní olùmí ń bẹ́ odò ọtí ẹlẹ́rìndòdò ní ìdúró àwọn odò táwọn fi omi lásán kẹ́ńtà wá dé nìkan níbi bí odò bọ́ọ̀tù pàpọ̀ sínú àkókò àmà ìsàbẹ̀ ẹ̀mọ̀ yóò dé yọ̀ nì àwọn odò ní bẹ́ẹ̀ lé pé wàrà wàrà tí ò tí ì wàrà òjò olóòmọ̀ tí ọwá níbi ìgbà tí wà lọ́wọ́ sàlẹ̀ ó mọ́ yóò mọ́ bí tó mọ̀ supply sí kèé sálẹ̀ mọ́ fún ní àga màlú yóò mọ́ sàn ní ẹ̀wọ̀n tọ́lọ̀ ọba àdìjọlá ní òun fi pamá báwọn tó bá tọ́lọ̀ ọba àdìjọlá lọ ọlọ́ọ̀ba àdìjọlá wá ní dáríká dáríká lọ́wọ́ ọlọ́ọ̀ba àdìjọlá ní orílẹ̀-èdè àgbọ̀yìn irú àlùjáná tá a sọ yìí tí gbogbo àwọn ọ̀sẹ̀ yìí ti gbádùn náà lábẹ́rẹ̀ yìí láàrín kẹ́kọ̀ọ́ ní ìgbàgbé ìrìnjẹ tó tó fi lé gbogbo ìrìnjẹ tí ẹ bá lọ jẹ láyé ẹ̀yìn gbogbo tó bá lọ mọ̀ ẹ̀sẹ̀ òkú láyé lẹ́yìn ọ̀bá bí ẹ̀sẹ̀ òkú yá ná oníṣẹ́bí ní oníṣẹ́rí kẹ́kọ̀ọ́ ọlọ́run bá àlejò lá ní eléyìí àlùkọ́ tó tẹ̀mí òun náà ní kẹ́yìn owó àlùjáná àlùjáná ọ̀rọ̀ àjẹrà òun ni àlùkọ́ tó tẹ̀mí àwọn tẹ́lẹ̀ yóò wá wà fún àwọn náà ni àwọn tí wọ́n nígbàgbọ́ àwọn náà ni àwọn tí wọ́n ti jẹ́ rí nígbà tí wọ́n fi wà láyé àwọn náà ni wọ́n ti fi àwọn náà ni wọ́n lẹ́tọ̀ ní àdìyànà yìí tó bá ti jọ ìjà lórí yàrá ọlọ́run bá ti jọra ó wá tẹ̀síwájú wa ó ní iná bá tó ṣàrọ̀ ní kàlájẹ̀ lórí ọlọ́run bá ti jọra ní dájúdájú gbígbá mọ́ bá rẹ̀ akadu rọ́bì gbígbá mọ́ ọba rẹ̀ kọ́lá ọba àlejò lábá gbáyàn mú látẹ̀lé ìbò lágbára o kìí ti gbígbá mú táwa náà gbá fún ara wa mú o láyé táwa mí àwọn òní tẹ̀ ẹ̀yìn bọ́wọ́ yẹn bá tẹ̀ o tó lè bọ́ báwọn kan bá tún lágbára jù ọ lọ ó tún bá lẹ̀ ẹni tó bá gbọ́ ọ̀rẹ́ tẹ̀ wá sí lọ́yà mílẹ̀ ó sì sílẹ̀ ẹni tó bá gbọ́ lọ́wọ́ rẹ̀ tẹ̀ ẹni tó àbìdé ọmọ tó gbá mọ́ ọmọ tó bá lágbájá ní ìlú ìbílẹ̀ àmọ́ bá kóṣọ ọlọ́ọ̀bà àríkẹ́ọ́lá ìgbà mú ọlọ́ọ̀bà àríkẹ́ọ́lá tẹ̀lé ó lágbára kò sẹ́ni kan tó lágbára ẹ̀ẹ́dọ́lọ́ọ̀bà àríkẹ́ọ́lá bá gbá mú tó wọ́n wà lọ pé kí ni wọ́n wà lọ gbẹ́gbẹ́ àrílọ́ ọlọ́ọ̀bà àríkẹ́ọ́lá wọn ọlọ́ọ̀bà àríkẹ́ọ́lá ń tẹ̀lé ìwà ẹ̀ẹ́dì ó sọ̀rọ̀ náà ó bá lè tẹ́lẹ̀ sí láàrin ẹ̀ẹ́ táwọn tó wá pé kí ni táwọn tó wá sọ̀rọ̀ aljanna tí wà láńdá ó ní ìjọba sọ̀rọ̀ ìdá láti ṣe ó sọ̀rọ̀ àwọn àlejò ẹ̀ ó sọ̀rọ̀ tó wà nígbà ìgbádùn ẹ̀mí wa máa ń rọ̀ nípa ọ̀rọ̀ ọmọ gbádùn ga ẹni tí ìgbádùn báyìí àwọn máa ń ṣe kéde àtàn sínú ẹ̀ àbí ká máa tara wa jí nígbà bá ti yí ọ̀lọ́ kárí kéka tó ṣe kéde ọlọ́run bá àdìgbọ́lá ní ẹ máa máa mú yẹn létí tọ́mọ ní ẹbá ti gbà bí ẹni ló gbàgbé ẹgbàgbé ọkùnrin ká ọjọ́ ti lọ bẹ́ẹ̀ bí ara ká ti kú náà ọkùnrin ká àwọn mẹ́ta àkàndé àdẹ́sọ̀lá wà yọ sálà fún sára lé orí fún wa nínú àdìsí àdìsí náà kò bí ẹ ẹnìkan bẹ abọ́jú ni ẹnìkan bẹ apá ní òní orí ẹnìkan bẹ

eléyìí ló ń fẹ́ níbi àwọn olóńfẹ́ rà fún mi ìwọ tó rọ́jú ní àwọn òfin náà ti sọ ọpọlọ ọba àti ìjọlọ́jà padà fún mi irú dúkìá olówó ọ ó ní màlúù lówó ọba ọba àti ìjọlá fún màlúù eléyìí tó jẹ́ aká ẹni tó jẹ́ ẹ̀ẹ́dínlẹ́gbọ̀n rẹ̀ ajẹ́jẹ́ ara àwọn tó rí gbọ́gbùn òun tó fẹ́ gbàgbà gbàgbàgbàgbà yìí àwọn èèyàn ní ìlú táà kọ́lọ́wọ́n tó ti gbé ní kó dáwọ̀ padà bóun lọ́sọ̀ fẹ́ náà fún àtọ́lọ́pọ̀ àìsọ́lá fún ọdún kíá tán ẹ ọdún kan ti gbàgbéra ọlọ́pàá àìsọ́lá wa rárá màláìkà kan tí wọ́n fi lọ́dí bá mu ọlọ́dí bá ilé yìí dákùtà nù mí èrí jẹ ilé mọ́ ẹni tó ọmọdé àti bíi àdúgbò kẹsì ọ. náà ní mo ní iṣẹ́ ní kàtà tó pọ̀ ẹni wá sọ fún mi à ní ẹsẹ̀ ní ọmọ yìí lẹ́lẹ́ yìí lẹ́lẹ́ yìí aláṣọ àìsó parí nígbà tó bá yẹ káwọn ní sẹ́mẹ̀ káwọn ní ẹni lọ lè àwọn náírà òní nìbọn èmi lọ mi parí rí ó ní ọlá tó rí àwájú ogún ẹ̀ láti ìrántí náà wọ́n lówó ní ọwá ní ọ̀pá ìlú bẹ̀rẹ̀ ní ọlọ́run tó dá padà tó ti wà gẹ́lẹ́ ó ti kú lọ́dọ̀ ó tún bá ẹni ẹlẹ́gbẹ̀ẹ́ lápọ̀jù ó lọ́dẹ̀ bá ilé yìí dákùn sàánù mi àyàjò mi ilé ìjẹ́ ìṣẹ́ kò sí kankan máa ó lọ́dọ̀ ó à ní kankan bá dàpọ̀ nǹkan ti jẹ́ ó wá sọ wípé mo mọ̀ yìí tí èdè bẹ́ẹ̀ ìlàbà bọ́jú kàbáyìí ó lóun kọ́ ẹ̀rùn yóò bá dé máa dé àtẹ́sí ní ọlọ́mọ dáhìn àìmọ́ àyàjọra wa ní ẹ̀yìn tó jẹ́ pípa ìbáyìí owó tó rí èmi sálà kọ́kọ́ tó kọ́kọ́ lówó lòra wa àtọ̀lẹ̀ lọ́lẹ̀ owó ní àti nàìjíríà wa máa lówó ní àwọn ajẹ́gbẹ́ bẹ̀rẹ̀ kódà kọ́lọ́mù sọ ní gbogbo àgẹ́rẹ́ ẹ̀yìn ẹlẹ́kẹ̀ẹ́ ó wá sọ̀rọ̀ ẹni wá sàn ní ẹni ọ̀sẹ̀ ló wá sàlà yìí tó jẹ́ pé a ah, tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run bá ti sọ lágbàdo náà bóná ti rí bóná ti rí bóná ti rí ọlọ́run bá ti sọ lá àdéhùn láì sàlọ́ ọlọ́run bá ti sọ lá nínú ó wá dá àwọn nínú ó wá dá àpàdà tó lọ́jọ́ àtẹ́lẹ̀ ó sọ wọn lẹ́ni ẹ̀lẹ́ padà inú bẹ́ẹ̀ ló bẹ̀ pé ìdàgbàsá àlàyé ọmọ ènìyàn máa yàtọ̀ yìí ọmọ ènìyàn máa ya olùgbẹ́gbẹ́rí ìdákan ní wọ́n ti má òun náà ní ọmọ tó ní ṣe ní mú bí ọta ẹwà mi wá bọ́ sí wọ́ta òun ní sí mú ní kànga nítorí ọmọ tó ní pé irú bọ́ sí wọ́ta wọlé ráyé ẹlọ wá sí ìkàwá ẹ̀yìn lọ́nà supermarket kan ti mọ́ra níjò níjò ìnà ìgbà ìgbà ọmọ ènìyàn máa òwúrọ̀ àwọn káwọn yìí alikamara alẹ́kùn alikamara alẹ́kùn owó gbà ọlọ́wọ́ bá yìí lọ́sọ̀ pé ìyàrá ti tẹ̀ ẹ̀yìn tó bá jẹ́ òkú yóò dìbò onímọ̀ tó ní onímọ̀ rẹ̀ ni ẹ̀ẹ́dà dáwù màjà ṣá ẹ̀dùn bá páyọ̀ lọ́wọ́ bá yìí lọ́la òní ẹ̀dùn tó ní onímọ̀ tẹ́ bá ní alẹ́ báyìí yóò ti para ẹ̀ wọ̀nyá tàjà nàbó ayé àṣọ àbẹ́tọ́ bá yẹ lé ní gbẹ̀yàn bẹ́ẹ̀ bá yẹ ní alẹ́ bí òun náà lè yọ ẹ̀ka jà á ló mọ̀ tàbí ìgbà tí mi wá ń gbọ́dọ̀ fún ìbàjẹ́ ilé yẹn náà ẹgbẹ́ fún wájú mi so látara ilé àgbàmọ́ ara wa ní àgbàmọ́ mi ra wa padà iye ọlọ́run àti ìgbàlá mọ́ta ti wá ní àwọn ọmọdé pé àrùn àti ọlọ́run àti ìgbàlá òkú wọn ọlọ́run àti ìgbàlá mọ́ta ti wá ní ìgbà kó má jẹ ọba ní ìgbà kan wa náà wọ́n ti láti ká pẹ̀lú àlè ìbéèrè méjì wáyé ó dán tà wáyé dán tà nípa tí àwọn àti máa ṣe gbájẹ̀ fún wọn pé gbogbo tó bá tó yẹn nígbà tí àwọn ajẹ́ ti fẹ́ àwọn ìbéèrè tó bẹ̀rù wọ́n ní àwọn gbájẹ̀ òkú máa ń gbèyàn ẹ̀ wọ́n ní tí ẹ̀ bá ti àwọn àti gbájẹ̀ tí ẹ̀ lè máa mú wọn ṣe é ìgbé ìgbà tó bá mú ọkọ̀ òdùnkú àpapọ̀ ìgbà tó ẹ̀yìn òkú wa máa ń kí wọ́n máa nígbà tí wọ́n sì ẹ̀yìn màṣẹ́ ọlọ́run dáadáa àkàdá inú pátá kàtí mo kà nínú pátá tí ó lè ní ọ̀nà ìlú àbí mo kíra àwọn kan tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn ìdílé àtijọ́ nípa àwọn ọmọ ìyẹn kan wò wọ́n ní ọ̀nà mẹ́ta ló pé ní ẹni tó lọ nígbà tí ẹ̀tọ́ lọ nípa tó wá gbà gbọ́ ìwé ẹgbẹ́ àwọn ọba ìlú ọjọ́ ìgbà ìjábàrọ̀ ní máa tún sílẹ̀ àdá Muhammad òun ti lè kẹ̀lé sí ìtọ́lọ̀ ọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba wọ́n ní ẹni ẹlẹ́kẹ̀ẹ́ta ẹni tó lọ nípa ìrìnbá ọbẹ̀ lọ ní tẹ́ẹ̀sì láti fi ṣe kíni láti fi yé olóògùn ọdún ìwé ẹgbẹ́ àwọn àlọ́ nípa ní ìjọba bá ẹ̀rọ àwọn ọmọ ní àwọn mẹ́ta kẹ́kẹ́ fẹ́fẹ́ fẹ́fẹ́ bá wọn ológun mo sì lọ́mọ sọ pẹ́pẹ́ eléyìí báyìí eléyìí báyìí eléyìí báyìí àbá wáyé á sórí alákọ̀ọ́kọ́ yìí bàtẹ́ sórí ẹlẹ́kẹ̀ẹ́jì yìí nìkan ni ẹlẹ́kẹ̀ẹ́ta yìí á ló kó dáadáa kó fọ́ra ní o àbí kó kó kó ní bẹ́ẹ̀ ọwọ́ àti ọdún báyìí bàbá yìí wọ́n mẹ́ta nìkan. sẹ́wọ̀n báwọn sẹ́wọ̀n èèyàn ti bí ni èèyàn ti já irọ́ rẹ̀ wọ́n ní bọ́ọ̀rọ̀ báwọn wọ́n ní ilé ìbáwọn wọ́n ní kò torí eléyìí náà wá ní àwọn ìlú ìjọba bẹ́ẹ̀ ti gbá jẹ́ ìgbé tọ̀hún ìfáàmì ẹ̀ka tó wà ní èkó ẹ̀ẹ́n ara ìfáàmì mi àárín ọ̀fíjọ́ mẹ́ta àyẹ̀jẹ̀ wá bẹ́ẹ̀ ilé bá ń jọ yìí tòkè wá tó kéré ilé òkú àti rẹ̀ pé kó wá gbogbo ọjọ́ òkú dá wa lókè ọwà nàìjíríà tó irú lẹ́yìn náà yàrá yẹn ṣe yẹn láti rí láti fi fi irọ́ rẹ̀ hàn tó irú lẹ́yìn náà tó ti owó bẹ́ẹ̀ wallahu ta'ala a'lam náà. kéèsì ọ̀rọ̀ mi náà ti lábọ̀ ní ara irú lẹ́sẹ̀ ká tọ́ náà náà. ṣé àwọn ibà ṣe ń pàpà lọ́wọ́ kí làwọn ṣe pé. náà a bẹ́ẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ tó gba àgbòyìn. àwọn ní nípa ọ̀rọ̀ ìdíkà ìta ìmá ti ìdíkà gbogbo wa pé ṣáàlá wọn àpàdà sọ nípa ìdíkà gbogbo rẹ ní ní gbogbo àìní mà àbíbọ́yá ní àwọn ìdí ìta bá tó fi kú nípa ìgbò ìdíkà gbogbo sí tó pẹ̀lú àwọn àlàyé tó wà lábẹ́ ìdàkà tó wà pé tó àmọ́ àkórí ọ̀rọ̀ nípa ìdíkà òun náà ni ọmọ ẹ̀ náà ní pé ìrẹ̀ ìmọ̀ ilé àwọn ọ̀sùn àti ìwọ̀ta àdá láti gbajúmọ̀ ra àjọsìn ọlọ́ọ̀bà ìjọba láti ìsàmì gbogbo àwọn ọ̀sẹ̀ ọmọ ṣẹ́fẹ́ àwọn ọjọ́ náà àtúnyẹn àtúnyẹn bá ipá tó kọ ẹgbẹ́ ẹ̀dẹ́gbẹ́ ẹ̀dẹ́ èyí máa yẹn nábìlà tìláwà tó kọ án èyí máa tẹ́kìrì èyí máa tẹ́kìrì tìláwà tó kọ án tó bá ti kọ bẹ́ẹ̀ rà náà èyí ó tẹ́kìrì èyí ó kẹ́kọ̀ọ́ ilẹ̀ kéèyàn bá tún lè jáàjì ẹ̀ kò sí lágbára láti tẹ́kìrì láti lè kọ̀tínú tó àkórílẹ̀ wọn ti bẹ́ẹ̀ òun náà ní que iṣẹ́ òkú lè yí àyíké lápọ̀pù wá ní ìtìkáàfù wá ní lápọ̀pù wá ní ìtìkáàfù àti wá wá gbọ́dọ̀ kó máa ń ṣe fẹ́ẹ́ tòkó bá àti sọ́jà àti ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ máa ń ṣe ìṣẹ̀lá wọ́n tó bá náà fún tó já lọ́yìn ìwọ́n wá fún kékeré tí ò ní ilé tí ò ní kàkà ìlà ìrẹ́ sí ìrìnàjò tó bàbá tó lọ yóò kalẹ̀ sílé owó wàtáàbù ni wọ́n ń pè ní wọ́n dáàbì rẹ̀ wọ́n ti kiri ká ní ó padà bá ní lọ́jọ́ wáyé tò yí wọ́n ti kiri ní yóò tún yẹ láti láti kiri láti gbájú wọn kàn ní ẹ̀bẹ̀rẹ̀ sí ẹnu gbogbo àwọn ọmọ aláṣọ̀tẹ́ tó ń gba ìgbà àwọn dàbí ẹ̀ tó jẹ́ pé láti wá lè ní láti wá dájú àkọ́kọ́ kó o níbi àwọn ọ̀gá dáadáa tẹ̀lé láti láyé ọ̀nà ìdúró àwọn àfẹ́sà àbúrò ọ̀nà ìwà lẹ́nu ká ní ti àgbáwò ní ọkọ rẹ̀ àgbáwò bàbá rẹ̀ àbí ní péjọ́rù pé àlèsìkọ́ nàdáwò ẹ̀ tí ó ti sọ pé àgbà àbúrò láì lẹ́bi àyájú bá dàmà àmàtàdá lọ́nà ọ̀rọ̀ ẹ̀bí òun tí ó bá ti sùn náà àtàrù lọ́wọ́ rẹ̀ ẹ́ wà hàbù náà facebook náà ni tó o ti gba owó alábàáyé pátápátá lọ́wọ́ àwọn èèyàn báwo ni èyí bá bọ̀ èyí tí ẹ bá fẹ́ ṣe ìwà kọ̀ọ̀kọ̀ fẹ́ ti pín ẹ̀mí ara ẹ̀ lóko ẹ̀ ìyẹ̀bí láti ẹ̀rí láti gbogbo àwọn àkókò ilé wà lóko kékeré pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó wà ní wà wọ̀ ní àjọ àgbò rẹ̀ aláàbò àwọn ọmọ báyà wákùn kékeré kò segin kò filáyé ló wà pẹ̀lú ẹ̀ dáadáa wàlúwà sàádà àdàm ọ̀sọ̀rọ̀lá wà láti ẹ̀yìn náà muhammad wà á lè àlè yìí wà á lè yìí wà á سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب